adá ọpẹ́ fún ọlọ́run a sì tọrọ ìkẹ́ ìgè fún ànábì sallallahu alaihi wasallam ọlọ́run bá tí adúgbẹ́ fún òun náà ni ọba tí ó tún ṣe ní ọlọ́run fún wa láti tún lè pàdé láì ilé mi. Ah, bí ọjọ́ mélòó kan sẹ́yìn a ní ọlùdé bí ọjọ́ mélòó kan má nínú àánú ẹ̀ nínú agbára ẹ̀ jẹ́ kó jáde lọ́rùn fún wa kó ká tún lè pàdé láyé ilé arúgbó fún ọlọ́run ọba náà. tọrọ ìfẹ́ ìfẹ́ fún adájọ́ tó lọ́wọ́ ààrẹ ìfẹ́lá kẹ́nà kọ́má pẹ̀lú rẹ̀ nínú kọ́má bá àwọn sọ̀rọ̀ àbàrẹ̀ kọ́má rúbá dáadáa tẹ̀lé ìlànà lẹ́gbẹ̀ẹ́ tó fi jókòó lẹ́yìn ìfẹ́ àwọn àwọn olùkọ́ wa àgbẹ̀rẹ̀ yẹn lọ́kọ̀ sábà ṣe dáadáa wọn bá àwọn ọmọdé tó ń gbòòrò àwọn olùkọ́ wa ní gbogbo àgbẹ̀rẹ̀ kọ́má ṣe fún wọn. Ah, àwọn ìmọ̀mù wa láyé ìṣọ́lá kọjọ ìjà rẹ̀ kọ́tùmá kọ́ńbà wa kí èso ìlànà ti yára hàn mí. ní àìní ìnà pẹ̀lú àwọn àtẹ̀síwájú nínú síra àlùlá àtúntòkè ibi tí a ti máa ń sàlàyé fún wa nípa àlámà lọ́rọ̀ ẹ̀sìn wa báwo tí a bẹ̀rẹ̀ tí ọdún ọjọ́ ọ̀sẹ̀ méjì wáyé òun ni, ní báwo bí àká ìsọ̀lá ìrẹ̀ ẹ̀jẹ̀ yìí nípa ìdájọ́ tó wà fún àwọn ìrún ẹ̀yìn méjèèjì. a ti ṣe àwọn àlàyé àtiwájú bí ìrún yìí ló ti bẹ̀rẹ̀. ibi tí a ó ti máa tẹ̀síwájú lẹ́yìn òun ni kí ni àwọn ẹ̀rí tá a bára lé àbí àwọn ẹ̀rí wo ló wá láàrú torí ká lọ yìí pé irun yìí kìí ṣe irun tá a fi ọwọ́ yẹpẹrẹ mú irun tí ẹ̀sìn. tó ṣe é lófin fún wa ní pẹ̀lú ẹ̀rí. bisimilahi rahman rahim ودليل على مشروعية صلاة العيد قوله تعالى أو بالله من الشيطان الرجيم فصل لربك وانهر وقوله تعالى قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى wọ́n ní àkọ́kọ́ nínú tí yóò máa fi díẹ̀ múlẹ̀ tó jẹ́ dẹ̀lílò tí yóò máa tọ́ wa nípa lórí ìjẹ́ òfin ìròyìn òun lọ́rọ́ náà tó sọ fún wa nínú súrátò lè káwùtà rẹ̀. tí ọlọ́run sọ fáwọn ẹni pé ìdá lẹ́bì fà gbogbo tó wù kó lè ṣẹlẹ̀ gbogbo tó wù kó lè bá ọ sọ́ọ̀lì lè rọ́ọ̀tì ìdílé kí n fún ọlọ́run wáyé á kó o sì tún fúnra. ayà yìí òun àwọn àbá àwọn ọmọ gẹ́gẹ́ bí àwọn tó máa lọ síbi pé ìwọ̀n yìí ẹ̀yìn pé a sọ̀rọ̀ lórí ẹ̀ka túmọ̀ ìpè kí ni ìdájọ́ ẹ̀sán tá a bá tẹ̀lé fún nídàjọ́ àdúgbò àbá àtàn sọ wípé ọ̀ràn yẹn ni èèyàn gbọ́dọ̀ bá kì í a sì láàánú ẹgbẹ́ ìdájọ́ tó kéré ní tí wọ́n fún òun náà ní tí wọ́n pè ní sọ́nà tó mọ àkádà súnà ní ṣùgbọ́n súnà tá a gbọ́dọ̀ fọ ọwọ́ yẹ̀wù yẹ fún mọ́ni súnà kan ní tá a gbọ́dọ̀ fi ọwọ́ lórí eléyìí náà ni ọ̀rọ̀ tó pọ̀ jù lọ́dọ̀ àwọn àbá ṣùgbọ́n àti nípa àwọn ẹlẹ́sìn bíi pé ọ̀rọ̀ yẹn ni àyà yìí náà ni wọ́n jẹ́ ẹ̀rí fún ọmọ wa. bákan náà ọ̀rọ̀ náà ń sọ fún wa nínú Suratul A'la tọ́lọ̀ ọba àlejò ọlọ́sọ yìí pé kọ́ọ̀dì áfúdà ó tọ̀ òun ó ti là ó ti jèrè màtàtàkà ẹni tó bá fọ ẹ̀mí ara rẹ̀ má ẹni tẹ́mi rẹ̀ bá má tí ò sí ẹbọ nínú ẹrù ẹ̀ nínú ẹ̀mí ẹ̀ ó sàfọ̀mọ́ ọlọ́run lóhùn nìkan ṣoṣo irú ẹni bẹ́ẹ̀ ó ti jèrè o kódà wàdàkà ọ̀sùnmọ̀rọ̀ bìbì irú ẹni bẹ́ẹ̀ wọ́n á ní tó máa rántí ọlọ́mọ ọba rẹ̀ tó máa ń dáko ọlọ́mọ ọba rẹ̀ lọ́pọ̀lọpọ̀ pàtọ́ǹdà irú ẹni bẹ́ẹ̀ sì tún lè tó jẹ́ ẹni tó máa ń kírun fún ọlọ́run. eléyìí náà jẹ́ kan nínú àwọn ẹ̀rí tí àwọn bá máa ń lò tí wọ́n ti máa ń sàlàyé ẹ̀ wípé ní. àwọn aláìní náà wá nínú àwọn ìtòfà tó fi sọ̀kalẹ̀ ó ṣe déédéé pé àsìkò ọ̀kan nínú ọdún ni títọ́ka sí i pé kéèyàn rántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ kódà wọn ni wọn wálé fún wọn mú wálé gẹ́gẹ́ bí ẹ̀rí fún ìdíni ìbákọ́ra sí àwọn ìdáàbò ọlọ́run. Allahu akbar, Allahu akbar. La ilaha illallah, Allahu akbar, Allahu akbar. Wọ́n ní láyé á pẹ̀lú àwọn ìwà yá jẹ. Olùkọ́ ní ẹgbẹ́ ìwà yá tẹ̀lé ká ẹ̀kọ́ ni wọ́n kà. Kí ni ìwà yá yọ̀ sọ́lá? Ó jẹ́ pé ìmọ̀ká ẹ̀ náà ni wọ́n náà máa ìwà yá ni ẹ̀ tó wà. débi pé nínú àwọn àyà tí ń tọ́ka lórí ìmọ̀ adáàbọ̀ ọlọ́run ìmọ̀ yin ọlọ́run ìmọ̀ àti àwọn àtàrò yẹn nínú àwọn àyà ilé ìtàkà ìtàkùn àyà yẹn nínú àwọn àyà tó tọ́ka sí i. tó sì jẹ́ sí wípé iṣẹ́ àtàrò yìí ní tó tó má òun náà ní àsìkò ìran ọdún léyà. bákan wà bá nàbí sallallahu alaihi wasallam wal khulafa'u min ba'dihi يداومون عليها النبي صلى الله عليه وسلم كان أرجع وفات سبعين وعبيد ثم كان أي شيء صار عادة سبعين وزنه وما صار عادة كان النبي صلى الله عليه وسلم ọ̀rọ̀ yẹn ní wàá fi mú àdéhùn wá báyẹn ká lọ sọ yé pé tí o bá ti sí sọ́ọ́rí kò mí tó gbé ọ̀rọ̀ náà fẹ́ àbọ̀sàlàyé mi fún wa nǹkan yẹn sábà máa túmọ̀ nítorí di ìṣesí ànábi sallallahu alaihi wasallam ẹ̀rí bí kan fẹ́ sọ̀rọ̀ nípa àwọn àgáwùtà náà lọ sí láwọn àsìkò kan bí kan fẹ́ sọ̀rọ̀ nípa ìwà ìṣesí láti ànábi sallallahu alaihi wasallam táwọn ṣe. وأدوى ما مواجه العليم كان النبي صلى الله عليه وسلم بكنا يوافق بان نبيك والخلفاء من بعده àti àwọn tí wọ́n jẹ́ ẹni tí ó ń jẹ́ alákòóso àwọn mùsùlùmí nígbà tá a nẹ́bí kúrò láyé lábẹ́rẹ́ àbáwọ̀ àbákù àbáwọ̀ ọlọ́wọ̀ àbáwọ̀ ọ̀sùnmọ́n àbáwọ̀ àyè. àwọn náà wọn a máa wo máa wọn wo máa ìrùn yídì kíkí àwọn náà wò sílẹ̀ láì má sùn. bákan náà nínú àlàyé lójú ká máa pé ìrùn yídì kéde tá a máa jọ ẹpẹrẹ mú pápá jùlọ gẹ́gẹ́ bó ṣe rí ní ilẹ̀ Yorùbá. nínú àwọn rí bó tilẹ̀ ní pé látara ìdákẹ́ àwọn àbá ó dà pé ìka ìfi yàtọ̀ díẹ̀díẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà àwọn kàtíkórì tó máa ń lọ sí yídì àwọn àtàgbẹ àwọn pé àwọn ti dàgbà ẹ̀yàn kéékèèké ní lọ. àwọn kàtíkórì nìkan náà tún bẹ́ẹ̀ pé lọ́dọ̀ tuntun wa àwọn obìnrin ní lọ yídì. wọn làwọn ẹyẹ máa ń lọ àwọn ọmọ dáná kalẹ̀ àwọn ọmọ dáná tẹjẹ kalẹ̀ tẹtó dé ọ̀rọ̀ yìí kì í sí lọ òun mọ ni kárí ilé ni lórí gbogbo ẹ bá ti jẹ mùsùlùmí kò yọ ọmọdé sílẹ̀ bẹ́ẹ̀ ni kò yọ àgbàlagbà sílẹ̀ kò sì kọ̀ fún obìnrin láti má lọ nínú àwọn àlàyé bí ó fìdí eléyìí múlẹ̀ ọ̀kan bẹ́ẹ̀ ni ntí ọba tó kàdé pé wọ́n kọ̀ dé amọ̀ràn nàbí yìí tó mọ̀ wáwà àdìgbò tó nàbí yà á. anábì pàṣẹ pé ká lọ́mọ lọ kí irun yìí. àtà àdìsá obì tó rí àwọn obìnrin ẹ̀rí obì tó rí àwọn obìnrin. فالسن للمرأة حضورها غير متطيبة wọ́n làwọn afẹ́ sí obìnrin nínú súnà ní fún obìnrin kó náà wá sí èyí láláì ní lo lọ́fíńdà olóòórùn. àkíyèsí kan lélẹ́yìí tó ṣe wípé àwọn akímọ̀ yìí pé àwọn akẹ́kọ̀ọ́ ń bẹ nínú ìdájọ́ òfin ẹ̀sìn tó ṣe wípé obìnrin àtọkùnrin wọ́n yàtọ̀ síra wọn bẹ́ẹ̀. pẹ̀fúm nílò kéde aráàlú ní yányá fóbìnrin kájọ yẹ̀wò kájọ yẹ̀wò kájọ yẹ̀wò kì í ṣe aráàlú yáyá fóbìnrin ṣùgbọ́n nígbà tó bá fẹ́ jáde kò gbọ́dọ̀ lù. nígbà tó bẹ̀rẹ̀ bá wà ní ilé pẹ̀lú ọkọ ẹ̀ ó lè lo pẹ̀lú olóró lókùn ìgbà tí nǹkan yẹn ò ní sẹ́kù sí i la nígbà tó bá ní ajá àbúyá òun fẹ́ lò pa kọ̀ọ̀díṣà lè sè eléyìí hàn pé àwọn obìnrin àwọn náà lọ sí ṣùgbọ́n tí wọ́n bá fẹ́ lọ wọn ò ní lo pẹ̀fúmù olóòórùn tó wá níbẹ̀ ṣe pé àwọn ìyá máa bẹ́ẹ̀ kí bàbá náà wọ̀ gbìyànjú láti lè máa kọ́ àwọn ọmọ wa náà bàbá jùlọ táwọn náà ti di wípé àwọn náà ti dàgbà díẹ̀ díẹ̀ torípé nínú ìṣesí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọbìnrin àbáwọn ọmọkùnrin náà ní pé báyà gbà tí bàbá múra tán bàbá bẹ́ẹ̀ jáde bàbá tó ẹ já lọ ẹ já lọ bàbá wa ń fi pẹ̀fúm sí ara ó sì lè káwọn ọmọbìnrin náà pé ẹ tún sèmi náà la bàbá. báwọn ọmọkùnrin ti wí bẹ́ẹ̀ ó sì lè kọ́ bẹ́ẹ̀ wọ ọmọbìnrin míì náà nígbà tí nǹkan yóò ti yé òun tẹ́lẹ̀ àti kó yẹ kó ti gbàgbé kó ń pọ̀ ọdún tẹ́lẹ̀ tó gbàgbé. ó wá rán ọ yín bàbá náà gbọdọ̀ ní àkíyèsí torí pé mariala tó tẹ̀tẹ̀rì mariala tó tẹ̀tẹ̀rì bí yà fáwọn ọmọ ó ti pàtàkì púpọ̀ ló tẹ̀lé ayé wọn. níta bá ti àbúrá bá ọmọ alẹ́ lórí yẹn pé tí a bá kọ́ nǹkan tó ń pàtàkì aláìsí gbogbo gbà tó bá fi lè dàgbà lórí ẹ̀ láti lè yí nǹkan yẹn padà a máa sòrò díẹ̀. ìyẹn ni ntí àbá àtàǹsọ yìí pé yìkọ́ bu àtúnṣe ìwú mi zẹ́yìn gáàrí yìí pàgẹ́ǹtẹ̀ yìí mínú ọmọ kékeré tí ò ti dàgbà ibi tí ó bá tẹ̀ lára ẹ̀ á rí tọ́ nígbà yẹn yóò sì gba títọ́ yóò sì ṣùgbọ́n àgbàlagbà ó ti dẹjà gbígbẹ lọ ìyẹn ní pẹ́sì nǹkan yẹn bá ti lè ti gbádùn máa la yóò kò ní rí gẹ́gẹ́ bí pé nǹkan yẹn kò bá mu nínú ẹ̀sìn wọn. bákan náà wàlá láàbí sẹ́sìn lè fi yáàbí sí iná àwùjúwọ̀rọ̀ ọmọ obìnrin àbí ìyá gbogbo tó wá sí jẹ́ obìnrin aṣọ tí wọ́n wọ̀ náà kò ní jẹ́ aṣọ tó ṣe wípé ọ̀tọ́ rẹ̀ yóò máa hàn ta. لقول عليه الصلاة والسلام تتوري أرى النبي صلى الله عليه وسلم bàbá ara wa mú tí wọ́n fẹ́ lò nínú àdìsí náà ara mu wa. wọ́n ní wálé àkọ́rọ́ jìnnà tàbílà àdìsí yìí gbogbo tíráàtì bàbá ní wàá kúkú títà gbogbo wọn náà ní àwọn ẹ̀rí àdìsí yìí bẹ́ẹ̀. àti sọ yìí pé káwọn obìnrin ó jáde sàbílà ní etí wọn ò ní lo lọ́fẹ́ńtà olóòórùn. àti nínú àlàyé kan táwọn sọ wípé ní tí wọn ò ní wọ aṣọ ọ̀ṣọ́ àìsí kàtà rẹ̀ ń lò gẹ́gẹ́ bí ẹ̀rí bí ọ̀rọ̀ méjèèjì àwọn ọmọ bàbá rí. àdéhùn yìí inú àtúntò ẹ̀tọ́ gbajúmọ̀ pẹ̀lú ẹ̀rọ náà dábàá àbúrò rẹ̀ rà àdábìrò rẹ̀ rà ọ̀sìn ọ̀wọ́ ọ̀hún ẹ̀kú kọ́ọ̀lù. قال رسول الله صلى الله عليه وسلم لا تمنعوا إماء الله مساجد الله وليخرجنا إذا خرجنا قبلا أيضا أبيت يعني سبع قوى أقنع قوى سنوان جاء أعفى لدي سبع قوى لدي سبع قوى سعيد بن عامر عن محمد بن آدم بإسناد هذا الحديث قال قال سعيد بن آدم تقلة التي لا قيمة لها هذا سلعي كلمة tàbílà nìyẹn ẹgbẹ́ jáwù ni wọn òun á mú pé láti lè sàlàyé pé ó ké ní òkúra òun tẹ́sítà fún rádìmíyẹn pé ní alẹ́ sí làápé ìbàdàn yóò jáde obìnrin yóò jáde lóòótọ́ ṣùgbọ́n kò gbọ́dọ̀ sí pẹ̀fún olóòórùn lára kò gbọ́dọ̀ sí pẹ̀fún olóòórùn lára nínú àlàyé mi bàtà àwọn fẹ́ sàlàyé léde lárúbáwá náà láwọn fẹ́ sàlàyé nù sáró àdìsí mi àwọn ní tàbílà wọn ni ayé àtìyá alẹ́ ti. يحل خروج المرأة فيها wọ́n ní tàbí láti yẹn náà wọ́n máa tún lo aṣọ míì náà bẹ́ẹ̀ wọ́n ní ṣùgbọ́n lo aṣọ yẹn òun lásọ tó ṣe wípé tóbìnrin bá obìnrin lè wọ̀ ọ́ jáde abẹ́lẹ̀ náà ìtumọ̀ ẹni wípé kẹ́yìn máa tẹ̀lé láti ó lè túmọ̀ obìnrin ọmọdé olómìnira olóòrùn ó lè túmọ̀ obìnrin kó má jẹ sí pé aṣọ tí ó wọ̀ yóò jẹ aṣọ tí ó fi ọ̀ṣọ́ rẹ̀ hàn. nígbà wọn kẹ́rìmà ní ìtàgé sallallahu alaihi wasallam tó máa ń sọ nìyẹn tí wàá já kẹ́rìmà tó já rẹ̀ à lè má á ní kẹ̀tẹ́ ọ̀. kẹ́rìmà kàwé gbèrè ṣùgbọ́n kẹ́rìmà yẹn yóò ti ní àwọn ìtumà tó pọ̀ nínú láti lè jẹ́ kọ́rọ̀ jẹ́ kẹ́ni o kọ́rọ̀ lè jẹ́ ìjáàlì kọ́rọ̀ lè máa ní sókè sálàyé ló ti kéré o sálàyé yé àwọn èèyàn. bákan náà wọ́n ní wọ̀nyí àtẹ̀sílì na rìjáàlì wọ́n wọ̀ ata kété sí àwọn ọkùnrin ìyẹn ni pé wọn ò ní papọ̀ má àwọn ọkùnrin bákan náà wọ̀nyí àtẹ̀sílì àlẹ́ ìjàlè lòmùsọ̀lá àwọn tí wọ́n bá ń tẹ alága oṣù lọ́wọ́ pẹ̀lú àdìsí ó mọ̀ pé àwọn náà ó kí ni o àwọn náà ó lọ táwọn lè wà ya wa ó mọ̀ náà àwọn náà sàlàyé rè ti pa sí kọ́lá tó obìnrin tó ń ṣe oṣù lọ́wọ́ òun náà lọ sí ibi tá a ti lọ òun náà ó jáde lọ sí mùsọ́lá ibi tá ṣùgbọ́n pẹ̀lú àdìmọ́ àti àdàdà wọn tó wá fún olótẹ̀lẹ́ ọ̀rọ̀ ká lọ́wọ́ ọ̀rọ̀ àti ọmọ àfẹ́yà rọ́bì ọlọ́ àyà fún nà ní ọ̀mà ó ní àbẹ́yìn máa pa wá láti àná ọjà yà ọ̀rẹ́ ayé kó tí gbogbo wa jáde níjọ ọdún àti àná ọjà ìdíkì ìrìnàjò kékeré à omi tó rí àwọn ọmọ obìnrin fún díà àwọn náà jáde. wàhálà àtàkọ̀rọ̀jà ìlúyà olórí àwọn obìnrin tó ń ṣe àlàdà oṣù lọ́wọ́ àwọn olùdarí ọ̀yàpọ̀ nà na ṣùgbọ́n àwọn wọ̀nyí àwọn wà ní ẹ̀yìn àwọn èèyàn wọ́n yóò kàfẹ́ na bìtẹ̀kùbìrì ni àwọn náà máa ti ọlọ́run tóbi lẹ́yìn ìgbé tóbi tí ni àwọn tó wà wọ́n ti wọ̀n àwọn náà wọ́n pẹ̀lú báwọn ti wọ́n bẹ wájú wọn máa náà ti ń sàdúrà yẹtù náà bá lẹ́kẹ̀tẹ̀ báyìí ìgbà ìyàwó wọ́n tó rọ́ọ̀tù. àwọn náà máa sojú kòkòrò oore ìbùkún ọlá àjẹ ìjẹta oore tó kún sínú ọjọ́ náà àtijọ́ náà ọba àlejò alábòrò ṣe ọjọ́ náà ní ọjọ́ ẹ̀sà lọ́tọ̀ lọ́jọ́ ọjọ́ sátáyà lọ́tọ̀ àwọn yìí náà àwọn náà wà bẹ́ẹ̀ eléyìí hàn yìí pé nínú àwọn ìṣesí eléyìí tó gbogbo lọ́dọ̀ àwa Yorùbá ẹ̀rí kí wọ́n máa sọ yìí pé ẹ̀yẹ wọn kékèké ẹ̀yẹ wọn lọ sí ìdí àwọn àgbàlagbà òbí sí rárá gbogbo wa náà là á máa lọ ẹ̀yin ọkùnrin nìkan yẹn lọ àwọn obìnrin ò ní lọ rárá àwọn obìnrin náà ò lọ. eléyìí òtún wá jẹ́ ìpèsè sákìlẹ̀sì lórí ọ̀pọ̀lọpọ̀ bá lé ilé mi náà tó lè pé bí àwọn bá lóun ọ̀nà ọ̀nà òní òtún lórí sa èsè èyẹ máa bẹ́ẹ̀ lé níta bá dé àlejò òbí tó burú bí kẹ́ẹ̀sì sí sí àwọn nǹkan tó jẹ́ ìtàkùn ẹni tara jẹ díẹ̀ kẹ́ẹ̀ tó lọ pàápàá jùlọ. nínú ìrún ìjìnlẹ̀ pípẹ̀ òun náà là á máa jẹun ká tó lọ òun là á máa jẹ ká tó lọ kọjá ìtẹ̀ náà kọ jẹun pètèkù tó kọ ìdàjẹ́ yóò pètèkù pé wá sí nípa díẹ̀ náà ẹ wá àkàtí ẹ̀kẹ́ ní pam kẹ́ẹ̀dé lọ kẹ́ẹ̀dé kẹwàá dáná tó bá ti kọ́ náà ràn ìyàwó lọ́wọ́ nígbà tó kú jẹ́ títí pé àsìkò oorun lè tán lára pẹ̀lẹ́ ẹ̀dá náà da akẹ́fẹ́ ti jẹ tààrí tẹ́lẹ̀ náà ẹ jẹ́ ìgbà tẹ́lẹ̀ darí ìmọ̀ràn nìyẹn torí wípé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sìtì ní oríṣi ẹ̀sìtì lọ̀pọ̀lọpọ̀ máa mú wá sí à a ṣe gbàwé kéèyàn mú àrùn tètè ní kíákíá àà ah, ah, rárá ètò bá a o kí gbogbo wa náà hikima ti bẹ bi gbígbé kalẹ̀ ọdún òun náà ni tí àwọn àdéhùn wọ̀nyí tó tọ́ka sí. wàlùkùrù jòlè sọ látọ̀rọ̀ ẹ̀yẹ kájáde fún ìròyìn wàdà òsọ látọ̀rọ̀ ẹ̀yẹ kájí ìròyìn àrà àdàdà àlùmọ̀ṣọ́ lórí agbára ibùdó pàtó yìí mí náà lè jẹ́ yẹn. mùsùlùmí ẹ kí ni àgbàdo pẹ̀lú ìlànà ìdí ènìyàn yálà ọmọdé ló jẹ́ àgbà ló jẹ́ ọkùnrin ló jẹ́ obìnrin ló jẹ́ bí ìdí àrùn ṣe ṣe àrùn Islam eléyìí jẹ́ àfihàn ntòkẹ́ símbọ̀ Islam àmì Islam láti lè sàmìẹ̀ ọ̀yí àmì àìláàbì sí ọ̀gọ́ ìyọ̀ kọ́dà nínú àwọn àmì ẹ̀sìn eléyìí tó hàn nínú ẹ̀ ló wà. wàá wà ní sọ̀lá àti sọ̀lá àdàbí ìsọ̀nù wa àyọ̀sọ́lá rẹ̀ ẹ́ wọ́n ní àkọ́kọ́ ìròyìn eléyìí àdàbí kọ́kọ́ kí láyé wọ́n ní yàwó ẹ̀rẹ́ fìdí wọ́n ló dá ní ẹ̀rọ ẹ̀yẹ fìdí tó sì wáyé mínà sálẹ̀sì táyà mínà ìjọ ìyẹn ní ọdún ẹlẹ́ẹ̀kejì nígbà tí àdébìsẹ̀ yíra kó nílùú mọ́kàlùkù ìlú mọ̀dínà. bí àbá tí wọ́n ń kọ tẹ́lẹ̀ bàbá jùlọ nínú àwa náà táwọn sọ pé mọ́tà tí wọ́n ti náà ọ̀sẹ̀ yíra alákùnrinlá tọ́lọ̀ ní kí àwa náà ó lè sọ títí sáǹtì ẹ̀sìn jìnnà sí. èyí tí àwọn èèyàn sọ di. ìranù lẹ́yìn tó ń gbàgbọ́ pé rànù ni. kọ́ wá pé òǹkà ọdún ìjírá wọ́n wá sọ di ọdún. pé ìjírá tàbí ìfẹ́ láti mọ́kà pẹ̀lú ìmọ̀dínà ó sì pé ìgbà tí èèyàn rìn láti adókara yìí sí kẹ́ni wọ́n ti pè ìlú olóṣùmọ́ wa ní òdùdú bíi ìrìn tẹ́lẹ̀ tí ó pé nìyẹn. èmi wọ́n kà wọ́n nínú àkọjá rìn lákòókò wo tèmi o ó kọjá rìn ìkúsàkùrẹ́ bẹ́ẹ̀ ni wọ́n á pè yẹn mọ́kà mẹ́dínà ó kọjá rìn ìkúsàkùrẹ́ ìmọ̀mù àbíkò ibẹ̀ tẹ́ ẹ́ ti gbẹ̀rẹ̀ lọ mọ́kà mẹ́dínà mọ́ká màdínà ní ti bẹ́ẹ̀ kò ọ̀rẹ́ ga ara wọn o ibi tó jìnnà síra wọn gidigidi ẹ eh, wá wo yẹn táà bí rìn láti bẹ̀ yẹn ní wọ́n gbé ọ̀rẹ́ nínú ìta tó wá ń sọ yìí kí wọ́n á ti pé yẹn nípa àníbi òun rìn kálọ̀ lè ka ìtàn àníbi ọ̀kan àrídà àrẹ́ ìpínlẹ̀ ọ̀dà rẹ̀ torí pé kí ni torí àwọn kan bẹ sábẹ́ tí ń sẹ́sẹ́ fẹ́ wá wọn wọ́n láti kọ́kọ́ rin àwọn èrìn kan lọ síbi káfẹ́ yẹn ń lọ mo ń lọ sákàdé àwọn ọmọ níbí torí báwọn ó tírèsì mi ti bá gbàdọ̀ màá wá kọ́kọ́ gba ibi ìlọ kẹ́kọ́ wo olú rìn tí màá kọ́ rìn lẹ́gbẹ̀ẹ́ bíi náà náà táwọn tí wọ́n wá mi lọ́kọ̀ kọ́ fi rìn rìn gbòòrò lọ bí wọ́n fi kọ́kọ́ dà lọ bí tí ní fi mà yí pé ibi ìmọ̀ wà. sẹ́yìn wá ni àwọn kan wà pé jọ tí wà lọ pé ọdún ni ẹgbà tí wọn tó so òun ló fà. dáwọ́ ń wọ síbẹ̀ yẹn ni pé lẹ́yìn ọdún kejì táàbí ti ṣe yíra kó ní tùmọ́kà tó dé ni àwọn ìpínlẹ̀ yìí náà ló ti ọ̀rọ̀ ààwẹ̀ ló bá pé abin abin da nígbà àwẹ̀ mẹ́sàn-án tẹnu kò gbé àhẹ́sì sọ́nù lọ́wọ́ àlùfẹ́ sẹ́là lùgbà láyé nígbà rọmọdọ́nù mẹ́sàn-án nígbà ọdún mẹ́sàn-án láàrin ìgbà rọmọdọ́nù torípé kẹ́ni sáńtò sáníyà ọ̀sẹ̀ lẹ́ẹ̀kejì sáníyà ti dé ìlú Madina náà ni àwẹ̀ gbígbà lọ́sẹ̀ ìtọ́ràn yẹn ẹ wá lè ta àwọn aláwọ̀ náà lẹ́ni gbà wọn náà ọdún náà là níbẹ̀rẹ̀ sí kí wọn dún ìtúnu àwẹ̀. ìyẹn làwọn bá ti máa sọ fún wa ẹgbẹ́ gbogbo àwọn tí wọ́n múra kankan tó bá lò ó ṣàì sí káàtì wọ́n wá lọ bẹ̀ wọ́n lọ sí ìwádìí wọn nínú àwẹ̀ mẹ́sàn-án nẹ́bí gbà àìsàn méje bẹ̀ lànẹ́bí gbà tó pé àméje lànẹ́bí gbà bẹ̀ tó jẹ́ twenty nine méje ọjọ́ twenty nine ẹyọ ọ̀kan lọ́dá ló kó pé ọgbọ̀n ń bẹ̀ lóṣù yẹn pé táàtì lọ́dún náà ìka pàpà ń wáyé láàrin àwọn àbá yìí pé tún pé àbí òkú. níwá ní inú àmúra yìí pé rárá àlùkálà ìgbọ̀dọ̀ máa pé tààtì ó tún lè máa pé tààtì ó twenty nine eléyìí náà lọ́wọ́ àti tẹ́lù sí ọ̀pọ̀lọpọ̀ àwọn oṣù míì náà tí sọlọ́nù ọ̀sọ̀ yìí pé déètì oṣù tí wọ́n kà léde o pẹ̀lú ìwádìí o pẹ̀lú àwọn tí wọ́n ti tẹ́ lórí ẹ o oṣù onẹ́sẹ̀ ni wá nígbà tí wọ́n bá lọ ah, oṣù ká wọ́n mọ̀ oṣù ká sọlọ́nù àti tẹ́lẹ̀ o oṣù yóò gbọdọ̀ jẹ́ tù oṣù gbọdọ̀ fi jẹ́ bí fọ́ pé tóbi lórí tí wọ́n bá bẹ̀rẹ̀ wọ́n sùn tó ọ̀rẹ́ ní wá tó wù mà torí ìdí eléyìí nínú àwọn tó so máa. ọ̀rọ̀ ẹ̀sìn wa òun ni eléyìí tó sì jẹ́ yìí tàn ìyẹn tó pàtàkì náà ni nígbà tí ẹ̀jọ̀ ọ̀dọ́ nínú ìjìrá òun ni ìrun éjì alákọ̀ọ́kọ́ tá a lẹ́nu kí báyìí wá kí wọ́n lẹ́sẹ̀ àárẹ̀ àtà bá nìyà wọ́n lẹ́ni tó wo yìí tó kí títí fá làbẹ́ni sọ̀rọ̀ bá wà ẹ̀rọ sọ́là náà ló kí irun yìí tóbi jáde láyé ìkí ọlọ́run ọlọ́run tó mọ̀ bá ànábì náà. wọ́n sàmọ́rọ̀ àlẹ́ àlùmọ́ náà kọ́lẹ̀bá àìsẹ̀lẹ̀. bẹ́ẹ̀ náà ni àwọn mùsùlùmí àwọn náà tún tẹ̀síwájú lórí tí wọ́n kírun yìí tó ṣe wípé àwọn tí wọ́n bá rólé báwọn tó ṣáájú bí àwọn tó ṣáájú yẹn ti kí bẹ́ẹ̀ làwọn tó wá tó dé lẹ́yìn wọn náà làwọn náà ń pa ẹ̀ lọ́wọ́ wọn láwọn náà ti bẹ́ẹ̀. ọ̀nàmọ̀lá kẹ aáàlù lọ́dẹ̀ yẹn ìdájọ́ ìsìn kan wọ́n fẹ́ jáde bí kí wọ́n fẹ́ tó pa wá sí. ọ̀tá bá wá ní ìlú kan tóbi oríṣi ilẹ̀ tó láwọn ò ní kí ìta wọn. máa lè sòrò máa lè sòrò sí a pẹ̀lú bá ọmọ ẹ̀jẹ̀ wọn fẹ́ẹ́ ọ̀tẹ́lẹ̀ ọmọ ìgbìmọ̀ wọn lè tọ́wá jẹ́ ìmọ̀ ọmọ ẹ̀sìn ní àwùjọ náà àbí ní àdúgbò náà irú ìmọ̀ ọmọ bẹ́ẹ̀ yóò bá lọ àwọn èèyàn bẹ́ẹ̀ yóò bá wọn sọ yóò bá wọn wí. lẹ́hàn à tó ń tẹ́kẹ́ ní àdá rẹ̀ sí ọ̀gbọ́ ìyọ̀ nípa àwọn àmì ẹ̀sìn eléyìí tó tó tó fún wọn kàlí àdá wọ́n ti dájọ́ ẹ̀ ó ti déédéé ìdájọ́ ìrùn pípé tó kàn sí wípé àti fi irun pípé náà lẹ̀ láìpè èèyàn máa ń pè irun ni nínú ìlú èèyàn máa ń pè irun ni ládùúgbò mọ́sálásí sọ̀rọ̀ èèyàn máa ń pè irun ni ìwádìí ẹ̀ka máa kó ayé ọgbà ẹ̀ka máa kírun lásán ẹgbọ́dọ̀ ní bẹ́ẹ̀ni máa pè ó táwọn ẹ̀rọ màmá yìí pé kí ni o wọ́n màmá yìí pé àwọn mùsùlùmí wà ládùúgbò rẹ̀ bákan náà àwọn àtẹ̀síwájú máa làyé wọ̀nyá bàbí àtò àtà àtọ̀lá àtọ̀lá yìí. ó lè tọ́ káwá kí ìrún káwá kí ìrún yìí bí sọ̀rọ̀ ní ibi tó bá jẹ́ pápá ẹ̀rí kọ̀rí ìbàdí nílẹ̀ ìbàdàn tó súnmọ́ inú òlu eléyìí ni ìpìlẹ̀ tó sì jẹ́ súnà kò ní jẹ́ sí pé mọ́sáàsì láwọn ayé láàyè láti lọ sí ẹgbẹ́ yóò àlùkò àwọn ọmọ ìbẹ́ yẹn àti wọn ò dín wò ṣùgbọ́n áfíù òun ni ká kí níbi ìfíìkì láti kódà náà ìpìlẹ̀ rẹ̀ àwọn sàlàyé rẹ̀ fún babalaba lọ́sùn kó jẹ́ gẹ́gẹ́ bí odi ìlú kọjá ní kọjá gẹ́gẹ́ bí odi ìlú ìyẹn ló bá lọ sí ẹbá tẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú kọ̀ọ̀kan odi ìlú náà ni ìrùn èyí náà ni mùsọ́lá èyí máa wà ìlú máa padà kó bá a ní ìlú padà máa lọ lè kó bá ààyè gbogbo ọ̀pọ̀lọpọ̀ lu. ibi tí àlàyé náà àgbàlá wọ́n sún káwá lọ́nà ọ̀sọ̀ níbí ibi ká tó ṣe wípé àwọn àbá ẹni wọn kò lórí ẹ̀ òun náà ni haram maki masjid maka òun nìkan láàrin yan mọ̀sọ́là nínú láàyò lẹ́yìn ìlú tó ju bẹ̀ lọ. kò sí mọ̀sọ́là rẹ̀ lẹ́yìn ìlú tó lè lọ́lá tó lè dàbí kárọ̀ lé kí ìran yìí ní kárọ̀. eléyìí àlàyé sí àwọn àbáàṣe lórí ẹ̀ náà sọ fún ẹ pé ìyá àgbà ní ọ̀sán lọ́wọ́ àwọn àyọ̀sọ́ làwọn tó pàdánù náà káàdì sọ́ndẹ̀ ẹ̀yẹ́.

ìtúnu àwẹ̀ wàlhádà àti ìrun ọdún iléyà ìlànà mùsọ̀lá níbi ọ̀rọ̀ títà àti màgbẹ́ ẹ̀rí mùsàlá ọ̀pọ̀ àlẹ́ kẹ́lìmọ̀ mùsọ̀lá tí wọ́n lò ní òun ni wípé kìí ṣe mọ́sálásí ààyè tí wọ́n yà sọ́tọ̀ tá a ti máa ń kírun yàtọ̀ sí mọ́sálásí òun ọba lẹ́kọ̀ọ́ níbi àdéhùn. bákan náà wọn wà láti ń kọ àná ìsọ̀lá tẹ̀lé bá wọ́n láàárí ẹ̀rí kan mú wá wọ́n àárí ẹ̀rí kan mú wá látọ̀rọ̀ àlẹ́bí pé àlẹ́bí pé ìrún èyí ní mọ́sálásí láì ṣe pé ìtàn lọ́pàá ẹ̀gbọ́n yóò torí bá lóore nínú ọ̀gbẹ́ pé àti bí ìjọba àrẹ́bí èyí tó bá mú wa ó rí i pé ìdí kan náà ló fà táwọn òbí àti ẹ̀rí wọ̀lá ń na àlẹ́ òkúta ẹ̀yà sọ̀hárà wọ́n fi kú ká lọ sí fíìsì lákà àdídí etí ìlú ayọ́kọ̀wé ayébátẹ̀lẹ̀ mùsùlùmí eléyìí ó fi ẹ̀rù àwọn mùsùlùmí yóò fi sẹ́ni àwọn èèyàn wà ìsìlám jíjẹ́ ìsìlám sí a sí pé àwọn èèyàn fẹ́ ní ìsìlám náà láì. ní ìjọ òní yìí. alótọ̀kalẹ̀ sí ibi kàába kó tó wá rí pé àsìkò yẹn tó ní káwọn èèyàn ó púpọ̀ dáadáa ní wúra ní òkè dájẹ́ ló lè mo wá mo wá fídíò ni sí fídíò wípé a ti rí àwọn àwọn wọn wọn àwọn ní wípé kejì mo wá ń sọ mẹ́ yìí pé èmi múra rẹ mọ ká eléyìí o wọ́n tọ́ wá lọ pé sùkùl ni wọ́n náà kálọ̀ kọ́ wá wò ni. àsìkò múra nìyẹn o kò ní sàtìkò wá lò. ìyẹn mo ṣe ní báyìí láti pọ̀ tó yẹn ó máa ń fi ẹ̀rù sẹ́ni àwọn bẹ́ẹ̀ sípà àwọn mùsùlùmí pọ̀ báyìí sípà àwọn mùsùlùmí sípà òkà wọn ó pọ̀ báyìí. eléyìí ni hikma ti bẹ lábẹ́ pé ká máa sí ìrun eight ká máa kí níbi tí àkójọpọ̀ wa láti ibi kójọ sí jẹ́gàdúrọ̀. ṣùgbọ́n tó bá lọ tẹ́sí wípé mọ́sáàsì àdúgbò náà làbá bílẹ̀ sí i àyọ̀ mọ́sáàsì jimá nìkan làbá bílẹ̀ sí i lè pe gbogbo torí pé ẹ wọ ọ̀pọ̀lọpọ̀ mọ́sáàsì tí màá mi nìyí ẹ wọ ọ̀pọ̀lọpọ̀ mọ́sáàsì tí màá wà bẹ́ẹ̀ ọ̀kadà tó wà bẹ́ẹ̀ ọ̀kadà tó wà bẹ́ẹ̀ ó ká ló ń ka ní tí ọ̀bẹ ìrọ̀bá tí a kà lára gan wọ́n lọ lè gbé ìlú tòun náà lè gba ìmọ̀ wọ́n máa lọ ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ti gba ìmọ̀ọ́mù níbò míì kagbọ̀ yìí o ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ti gba ìmọ̀ọ́mù kò sí ìjà ìdẹ̀ka bẹ́ẹ̀ tó jẹ̀ lọ́mù kò sí àdúgbò ìdẹ̀ka tó bẹ́ẹ̀ tì tọ́wọ́ náà láti fẹ́ kọ́ńtà láti àti wà tọ́wọ́ bá ti wà tá a bá ti bá ti lè bíìlì rẹ̀ tó bá ti lè sá òun náà ti máa ń wọ̀ náà. ẹ̀yìn pé eléyìí ọ̀pọ̀lọpọ̀ tó bá rí kọ́ àdùnnà nù. ṣùgbọ́n yìí tí ẹ̀sì gbé kalẹ̀ dandan ẹ̀mọ yìí tí wọ́n sábẹ́ mú jáde bẹ̀ òun ni kó ṣe wípé àkójọ tí ó kó àwọn èèyàn jọ tó ṣe wípé nǹkan ẹ̀yìn náà máa ṣe ìdíhàrù pé àwọn mùsùlùmí o wọ́n papọ̀ léde wọ́n sì ṣe ìdẹ́ka tó nítumọ̀. bákan náà wàhálà àrùnṣe àìsí eléyìí náà nínú sàfihàn àmì ẹ̀sìn àwọn àmì ẹ̀sìn wàlà àmàtà kọ̀tà bẹ̀rẹ̀ kúrò ìlà wàlà àmàtà kọ̀tà rìdá rìdá rẹ̀ ádàbẹ̀ tàkàwúrì wọn náà rí i pé kò sí wàhálà kò sí dàrú ti eléyìí ká sọ yìí torí pé kí ni torí pé kì í ṣe gbogbo ìgbà náà láàmà ṣe ẹ̀ẹ́dẹ́jì náà ní lọ́dún. ẹ̀ẹ́dẹ́jì náà ni ọdún ìtúnu àwẹ̀ ẹ̀sán lọ́dún ọdún léyà ẹ̀sán náà lòun náà lọ́dún. bọ́ọ̀lù láti wá sọ pé ká lọ ẹ̀yìn ìlú ká lọ jẹ́ wàhálà fún wa pé ẹ̀kan náà ni ọmọ wáyé gbogbo àdé ọmọ wáyé ẹ̀kan náà ló ń wáyé ọdún ẹ̀sán wáyé ọdún léyà ẹ̀sán náà wáyé ẹ̀ kó lè já sí torí pé bèsì lábẹ̀lẹ̀ jùmọ̀ àwọn láti bá yàtọ̀ sí ìwọ̀n jùmọ̀ ó yẹ kọ́tọ́ ọ̀sẹ̀ ni ńlá ìbátìtàkà ìmọ̀ṣá ọ̀fà ọ̀fà àgbẹ̀lẹ̀ àrẹ̀ wọ́n ní àyàfi ìlú mọ́kà tó jẹ́ ìlú iye rẹ̀ fàyẹ̀ nàrà irun yìí ti tiẹ̀ sọ́la ìmọ̀sítì làárọ̀ á ti wò ní mọ̀sítì làárọ̀ abẹ́rẹ́ sọ eléyìí ni eléyìí. Ah, àmọ́ nọ́kọ̀ tí ó tẹ̀lé láti lè dúró láti lè dúró lé. kí ni nọ́kọ̀ náà òun ni àsìkò tí a máa ń kírun èyí. wọ́n yá ti àwọn ọ̀sọ̀ láti rẹ̀ noko naa àsìkò tá a lè gbé kírun èyí yóò máa bẹ̀rẹ̀. ìdàgbàsókè àti sàn bá a lè tó lóye ha ọ̀dọ̀ àwọn. ní déédéé ìgbà tí òun bá ti ra ẹgbẹ́ lókè díẹ̀ lẹ́yìn ìgbà tó bá ti yọ ní déédéé ẹnu ọ̀pọ̀. ìyẹn ni ìtàn àbá àpàlà ló ṣàlàyé pé déédéé àsìkò yẹn bóun bá ti lé ìjáde títí tó bí òórùn yọ báyìí àwọn abẹ́rẹ́ ti ń tó bí ó ti ẹ̀ wá pẹ́ jù láàrin ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ọpẹ́ nìyẹn òòrùn yẹn ó ti jáde ló ti ga tó déédéé àsìkò tá a sọ yìí tó ń bá lè jáde bá tó déédéé àsìkò yẹn àwọn máa rí wípé ìrún tí ń ṣeré o àsìkò yẹn ìrún yìí ó ti bẹ̀rẹ̀ yẹn lè ti kí ló bá lè pé ní ẹ̀ẹ́dẹ́gbò mi wọ́n ní wọ́n ti kírun yìí láago méje wọ́n ti kírun yìí láago mẹ́jọ lóògbà tó o bá ti di jáde ní déédéé kọ́lé òwúrò déédéé ọ̀ọ̀ọ̀ọ̀ kíni ẹ̀ kíláàrọ̀ ń pè lédè Yorùbá ọkọ̀ làá máa ń pè kíni ẹ̀ tẹ́ máa ju báyìí kíni máa fi jagun báyìí kíni ẹnu rẹ̀ máa ti sóńsó báyìí tó bá pé déédéé mẹ́jọ́mẹ́ntì ni wọ́n fi wọ́n á tí ó jù báyìí lọ òòrùn ti jáde ní déédéé rẹ̀ tó ti lè ga díẹ̀ ní sábà débẹ̀ ṣùgbọ́n èdè lè yé wa ọ̀nà tó ká sọ wípé déédéé wà lóhùn jáde ó pọ̀ jù ká fún ìṣe pẹ̀lú. eléyìí tá a sọ yìí àwọn akọ́lá àkọ́kọ́ mú wa òǹkà àsìkò wa àwa nínú tẹ̀mí àwọn náà mú ka àsìkò wa láti àwọn náà ti lè mẹ́rin bá àsìkò. لأنه الوقت وصل بينهم وعسكوني الذي كان النبي صلى الله عليه وسلم يصلي فيه إليك أسباب من المسجد wọn wọ̀ yàtọ̀ tí wọ́n tún àìlà ìdẹ̀wà ìṣẹ́ wọn láti fò ní ọwọ́ àwọn àárẹ̀ títí bá yóò fi di ìgbà tí òun ó sì kú ní àárín sáà ìdẹ̀wà ìṣẹ́ sì yẹ tó òun bá ti fi nira yẹ kú láàrin sáà àìsàn ìdẹ̀wà ìṣẹ́ sì òun náà ni wọ́n kò sọ̀ láti dóòrò láti kò sọ̀ láti dóòrò yẹn bá tó tọ̀ àsìkò sọ̀ láti ẹ̀yìn ah, eh, òun náà ti kéré o òun náà ti jáde lọ nìyẹn. ìbéèrè kan wá wáyé lórí ẹ̀ pé bàbá jùlọ eléyà máa sábà bẹ̀rẹ̀ níbi ọdún ìtúná rẹ̀. àgbà rẹ̀ bọ̀ láti lè sọ pé bóyá àròsù lánàá àwọn àgbà rẹ̀ bọ̀ táwọn ẹ̀wọ́n fi pé tábì. abákíndó ìná lẹ́nu kan bá dé láti inú oko kan àbí àwa la wà nínú oko ẹnì kan bá dé láti inú ìgboro ó ní a ẹ sílẹ̀ tí o ní a bákìrì ti dòwó kò sì sí ná a ìgbà tó ní ẹ̀ mọ́ àti ní ìrìn ní ìyẹn. tòlùtọ́lù ti àrántí wípé arúgbó láyà ọ̀níyè kìí ṣe tá a máa ń gbà rẹ̀ kí ló bẹ̀rẹ̀ sí lórí ẹ̀ ǹjẹ́ bẹ́ẹ̀ ti ẹ̀sẹ̀ lẹ̀ lórí ayé àyè sọ̀rọ̀ lọ́wọ́ àlùfẹ́là àbí òṣèlú. ìdáhùn lórí eléyìí ìfàyè ìlànà ìyá ìlú rẹ̀ bẹ̀rẹ̀ wọ́n ti yàn bàbá yìí pé ọjọ́ ọdún láwà ńlá bá sàwárì àyàfi ìgbà tí òun ti yẹ̀ kó ní sámà sọ́nù mílẹ̀ lọ́wọ́ ọ̀dọ́ ẹ kírun yẹn láàárọ̀ ọjọ́ kejì ní kejì nínú àwọn àbò ùmẹ́yì bọ́sọ̀ ẹ̀ àrẹ òmùmá àrẹ òmùmá tìlá mílẹ̀ àǹtọ́rọ̀ ọ̀lù gúnmà àlẹ́yìn àmìlá àdìsọ̀wọ̀lù wọ́n ní ojú ọjọ́ kùrùkùrù ojú ọjọ́ oṣù ṣàwọ́lù àárín fáàkì máa yára àwa ti ń fàjá àwọn ìdàgbò fi ákìlì náà bẹ́ẹ̀ wá ní àwọn gbogbo nǹkan kan wá dé táwọn tó nǹkan wọ̀lú ní ìgbẹ̀yìn ọ̀sán tí káwọn bí àdúgbò wà fún ákìlì. pàṣẹ ìjọ àná ọ̀rọ̀ àwọn àìsílá bẹ̀rẹ̀ àná wọ́n wá fúwa fúwa wípé ní àwọn àti pé ó mà rí oṣù ní alẹ́ àná. ọ̀rọ̀ yóò náà lẹ́yìn sọ́nù táwọn ti gba ìmọ̀ wọlé báwọn náà lẹ́yìn sọ́nù wá wa àyẹ̀wò na mi yẹ dìde. àrẹ́bí ni káwọn wọn káwọn kékeré sínú wọn ò gbọdọ̀ máa bá náà lọ. ẹ̀rí ti pé kéde pé sọ pé

wọn bọ̀dọ̀ káàlì ti tù á ti dàgbà àdàgbà wá ní. wọ́n tó wá lọ jẹ́ sí wípé àá máa kí ẹ̀rù gbà tó apá bá máa kí ìrun yìí lẹ́yìn ìgbà tó mo bá ti yẹ̀ kó láàrin sábà ni lámà àkọ́ àdàbí sallallahu alaihi wasallam ìyàgbẹ́ àlejò bá ti sọ wípé sáńsọ níjọ́ kìí. wàlá àná sọ láàtàrà ayé kálọ̀ máa pé ìrun yìí ṣúrì àlẹ́ àìsìmáwò àná wọ́n ṣe lófin fún yín pé gbogbo wa ká kójọ pọ̀ lápapọ̀ kájọ wà bẹ̀rẹ̀ padà àbúdá á ń yẹ pé kọ àwọn akọ́tọ́ kọ̀ wá tàbí tuntun kí àwọn àlùkò kan náà kó ti gba wájú fún un yàtọ̀ mẹ́ta ló náà tó mínísítà àìsòbí náà lẹ́yìn tó jẹ́ sí pé àsìkò yìí náà yóò tó àwọn èèyàn bí múra kalẹ̀ wípé abẹ́rẹ́ ọ̀gbìn abẹ́rẹ́ náà eléyìí ó jẹ́ nínú àwọn àgbà tí bàbá mi ti lábala ní òun ni kí ó ti ní pé bá a bá ti kírun àsùbá àdáàdá àwọn àsìkò tí ẹ̀ náà wà lẹ́nu ni láti lè ju wẹ̀ láti lè ju múra kábìlì lọ sí ẹ̀rọ kábìlì lọ sí mọ̀sọ́lá àti àwọn ti kírun ṣùgbọ́n òun ti bó ti rí náà kẹsẹ̀ tó tí àwọn atọ́ka sí ni wípé káwá sọ yẹn lọ ká sọ ní ìgbà tó òun ó ti mú ha ha lẹ́yìn tó ti wípé káwọn èèyàn tó darí wọlé náà pàápàá jùlọ wà lọ́lẹ̀ jẹ́ ọjọ́ tí a bá pẹ̀rẹ̀ eléyìí nínú súnà tọ́ba àmọ́tò òun ni kó ti wípé ìrún ọdún iléyà kó yá ju ìrún ọdún ìtúnu àwẹ̀ lọ. torí pé ọdún iléyà inú súnà nípa ẹni tó náà pẹ̀rẹ̀ ọ̀hún náà ò ní jẹ ọlọ yìí ẹ̀kejì lábá da nílé ta pẹ̀rẹ̀ tá a fẹ́ ṣe ètò ẹran ọ̀yẹ́ kí irú òtún gbà tó kojú òrùn máa wà lọ lọ́pọ̀lọpọ̀ bí irun zóòrà lásìrì ìjọ́hun àjẹpọ̀lọpọ̀lọpọ̀ lórí máa ń jẹ pọ̀ torí pé bí tó bá ti tòkó lè lọ́ọ́ ti yanjú ẹran fún tó yanjú ẹran náà kò bẹ́ẹ̀ lè bá tó ìwọ́n tó lẹ́jọ́ yẹn tó ń bò mí. ntọ́jọ́ tó ọ̀rẹ́ mi ni pé bí aládùúgbò yẹn ìbàjẹ́ náà yẹn awúrẹ́ kan náà lọ ewúrẹ́ kan lè pẹ́ sẹ́yìn yẹn jẹ́. ṣùgbọ́n bí wọ́n ti ń pa ẹ̀rẹ́ pé káńlá òun ó ti yẹn jẹ́ ẹ̀kọ́ bẹ́yà wọ́n lè pa ẹran bíi mẹ́fà àti bẹ́ẹ̀ lọ kọ́nà àwọn tó lè pa màlúù. kátó yẹn gbélé tán ẹ̀ bàdé ló kù bẹ́ẹ̀ lè mẹ́lẹ̀ nígbà tí wọ́n ti dàrí rẹ̀ bí wọn wọ́n á jáde pọ̀ inú ọdún tá a wà islam sọ wípé tá wà nínú ọdún ká má fún òun ọlọ́run lẹ́tọ̀ọ́ ẹ̀ ẹ́ rí i pé àyà àmàlà akéde àti kí wà á hmm? ti máa rántí nítorí ti náà dé láti tó orí abala ẹlẹ́yìn náà láti máa tẹ̀síwájú nínú dáàbò wà ẹlẹ́yìn tuntun bọ̀ ní ọjọ́ méjì abẹ́rẹ́ bàtà lánàá rẹ̀ kọ́lọ́ fún káfí ju ọjọ́ náà lọ. níparí abẹ́rẹ́ bàtà lánàá rẹ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa gbogbo ẹni tí ọlọ́run ti dé ní ìrọ̀rùn fún láti dé